إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون الله عز وجل من آياته ń sàlàyé fún wa pé lẹ́yìn dídá tá a dá yín lẹ́yìn ìsẹ̀mí tá a fún yín ṣe mo búra pé dájúdájú gbogbo yín lẹ́ padà dòkú jókòó sí bí ìsàmìyàn ti ṣe lè dùn tó bẹ́ẹ̀ ní padà dẹni tí yọ tẹ̀lé gbàsọ tí ọ̀dára lẹ̀ ẹnìkan ò sí tá a kàkọ́ lẹ̀ máa sẹ̀mí láéláé fún ẹ sì ti mà àtẹni tó yẹ àtẹni tó kù díẹ̀ káàtó fún nílé ayé gbogbo wọn ni kì í fẹ́ kú kò sí ọ̀nà kan tẹ́nìkan lè gbà kò sí nǹkan kan tẹ́nìkan lè dìrọ̀ mọ́ tó lè fi là lọ́wọ́ ọkú summa innakum ba'da dhalika lamayyitun lẹ́yìn náà dájúdájú ẹ̀yin mo búra ipa ẹ̀kọ́ tó bá yẹ pé ẹnìkan ọba yẹ kó kú ni kò bá jẹ́ àwọn ànábì Allah àtàwọn aránṣẹ́ rẹ̀ àwọn tó ṣe pé sísẹ̀sà lólu àṣẹ̀sà wọn láàrin gbogbo àwọn ẹ̀dá tó dá kó tó wá ti pọ́nrán wọn níṣẹ́ pàtàkì tó ní í ṣe pẹ̀lú pé ká máa jọ́sìn fún lónìí kan ṣoṣo kálukú sáwọn èèyàn rẹ̀ kótó wá fi òpin wọn kótó fi ti ànábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó bá tiẹ̀ wá jẹ́ pé gbogbo àwọn ànábì yìí kú gbogbo wọn lọ tá a bá sẹ́nìkan kù ní olùwà bá sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò sẹ́kù ṣùgbọ́n ṣe lolúwa gbẹ̀mí tiẹ̀ náà nítorí pé èèyàn gẹ́gẹ́ bí gbogbo èèyàn ló náà gbàtà sì ti síwájú rẹ̀ kàkọ́ọ̀lẹ̀ fẹ́nìkan pé yóò máa bẹ láéláé bóun ní tiẹ̀ ti sì fẹ́ jẹ́ allahu sọ pé wa ma ja'alna li basharin min qablika al-khuld afa in mitta fahumul khalidun a ò sí fẹ́nìkan tọ́jú ènìyàn abára ṣáájú wa nàbì sallallahu alaihi wasallam pé ọmọ abẹ láyé láéláé gbére kése ètò túmọ̀ sí pé wọn náà kù innaka mayyitun wa innahum lamayyitun ẹni tí ó kú ni wọ́n ṣe mo sì búra pa àwọn náà kù kullu nafsin dha'iqatul gbogbo ẹ̀mí pátá ni ọ̀tọ̀ kú wọ̀. ثم إنكم بعد ذلك لميتون lẹ́yìn ìṣẹ̀dá yín lẹ́yìn ìṣẹ̀mí tá a fún yín ṣe mo búra pẹ́kù wọ́n bẹ nínú wa ẹni tó lu akọ àkọọ́lẹ̀ mi gígùn fún nígbàgbà yín tí ò ní padà kú màlẹ́kà kú gan-an tó ló wá ní kọ́ máa gbẹ̀mí àwọn èèyàn kú gbogbo kálukú gbogbo kó wá náà là kú rẹ̀ ló ṣe jẹ́ pé ikú kò sí nínú nǹkan tá fi yọ̀yàn tẹ́nìkan bá kú nísìnyí ẹ gbọ́dọ̀ fi rẹ́rìn torí pé. ntí ẹ̀rín ọba fi jẹ́ pọ́ ọyẹ ráyè gbẹnu rẹ jókòó oníkọ́jà pé ní kú ṣùgbọ́n wọ́n gan kí á ní fáàrí kí ní dùn ọ́nú wọ́n àmọ́ pé ń ṣe la torí pọ́jọ́ wọ́n ò tí ì pè ní tọ́jú oníkálukú náà bá ti pé ثم إنكم بعد ذلك لميتون ẹnìkan ò lè sọ pé mi ní kú ta ló fẹ́ fi jọ bàbá rẹ ó ti kú bàbá tó bí bàbá rẹ ó ti lọ bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá rẹ gbogbo wọn ti kú ta ni wọ́n fẹ́ fi tiẹ̀ jọ. gbogbo apáta la kù tábà wá kú yìí ẹni ọlẹtẹ ní ti ń bẹ lẹ́yìn ọfà ojòjé lọ kí ni ọ̀sẹ̀lẹ̀ àwọn ẹni tí ó rí kẹ àwọn ẹni tí rí yà láti inú sàárè kótó di lọ́la gbẹ̀ndàlùkìyàmù. ثم إنكم يوم القيامة تبعثون لينا لا يكون دي دي لجو عند القيامة àti kọ́kọ́ sí ọlọ́hùnmú wa máa wa dìde ثم إنكم يوم القيامة تبعثون. láàrin ikú kò sí nǹkan kan tí wọ́n sọ nípa pé yóò tún mọ́ ọ padà lẹ́yìn ikú ìjọgbìn dàlùkì àmàlọ́kàn. ètò túmọ̀ sí pé ẹni tó bá ti kú ti lọ àtúlẹ̀ kófìrí tiẹ̀ má ó di jọ́gbìn dàlùkì àmà. ẹnìkan wá kú ọ lọ padà dé ọláyé àtúnwá kan ẹ̀tànjẹ àtàlọ́ ẹnitọ́ba ti kú ti lọ ààyè ò sí fún láti padà wá má tọ́ba ti jọ́ ọ̀gbẹ́ nàlùkìyàmà lọ́lúwọ́ tún gbé gbogbo àdìde nínú àwọn àgbàgbọ́ àwọn kèfèrí àwọn gbàgbọ́ pé ayé àtúnwá wà káwọn kú káwọn tún padà wá torí ẹ̀ náà lẹ́sìn máa rí kí wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa ké nǹkan báyìí ò lè ṣe é ṣe kó ṣẹlẹ̀ sáwọn ọ̀dà yìí àtún wa kọ́dà báwọn tún ayé wa gan irun táwọn ń ṣe yìí làwọn máa ṣe àwọn ò ní pìwàdà àwọn ò ní pàṣẹ ọwọ́ àwọn dà báwọn bá tuntun ayé wa nígbàgbà ní táwọn máa ṣe ni àní kò sí àtúnwá ẹyọ kan bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá rẹ ọjọ́ ti lọ lórí wọn ó táwọn ọba tún ayé wa kún ọbọ kí ló dé táwọn ọbọ ó túmọ̀ sí pé tá a bá ti kú àti lọ ẹni tó kù wá kú náà ní ta gbélé ayé ṣe èyí tí bá wa nájú nínú sàárè wa bóyá ẹni tí ojú rẹ̀ tutù àbí ẹni tí ojú rẹ̀ tó kọ́rẹ́ dání tí ò ṣe é bá tò tí ò ṣe é bá gbé ọ̀kan jọ kan àmọ́ kó a lọ atúnwádé nígbà tó kọ́ wálé ayé àgbẹ̀ ni ìgbà tó padà dé lọ́ba di alágbẹ̀dẹ irọ́ ìgbà tó kọ́ wá sílé ayé ọwá ní ọmọ Yorùbá ìgbà tí ó tún wá padà wá sílé ayé ọwọ́ aláwùsá irọ́ gidi ẹnba ti kú ti lọ torí ẹ̀ lànàbà Muhammad sallallahu alayhi wa sallam ló sọ nínú hadithi tó gún régé ó ní ana awwalu man tanshaqqu anhu al-ardu yawma al mi là ẹni tí lọ́ọ́ kọ́ lanu fún tọ́ba àtijọ́ gbẹ̀ndàl kìyàm ayé bàdà mọ̀tíkà lámàjá lẹ́lẹ́kẹ̀lẹ́ làwùdá tọ́ba ti kú àyè sí fún ọ láti padà mọ́. torí ẹ tètè ṣe tọ́ba ti pápápá fìlà lọ́sọ̀pọ̀ gbàgbé ní àbígẹ́lẹ̀ tó fi pọ́ ń bọ̀ lẹ́yìn ìgbà tó ti kú. àǹfààní wo lọ́sọ̀ pé wọn ò fún ọ eléyìí tó o lè fi ṣe dáadáa tó o fi lè ronú kúròdà kúrò nínú àìda nígbà tó o wà láyé tó fi wá di nǹkan bàbàrà yìí pé rọ́bìrì jẹ̀rún olùwà ẹ̀jẹ̀ kí wọ́n dá mi padà làálí àmàlù sọ̀lẹ̀ àǹfì máa tọrọ bóyá màá ṣe dáadáa eléyìí tí ń ṣe tẹ́lẹ̀ ẹ dá mi padà lé ayé. Allah adalun kekala إنها كلمة هو قائلها ọ̀rọ̀ ẹnu lásán ayò sí láti dẹnikẹ́ni padà sábà ti kú sáńgbé wa sí sàárè wa kí lè rò pé ẹni tó wà ń sàárè máa retí wọ́n retí bàtà wọn mú mi ní táwọn ti ṣàṣeyege nínú ìdánwò mọ́ńkàrà àti nàkèrè táwọn ń bẹ Allah pé kí gbẹ̀ndé alùkìyàmọ̀ ó tètè dé àwọn káfíìrì àtàwọn mùnáfìkì àwọn tó fìdí rẹmi níbi ìbéèrè múnkàrà àti nàkìr àwọn máa ṣe àdúrà pé Allahumma la tuqimi sáà ìwọ Allah má jẹ́ gbẹ̀ndé alùkìyàmọ̀ dé. ṣùgbọ́n olú ẹlẹ́dàá wa yóò mú kí gbẹ̀ndé alùkìyàmọ̀ dé. torí pé lọ́dọ̀ tiẹ̀ ọ̀rọ̀ gbẹ̀ǹdà kìyàmọ̀ kọ̀ọ̀kan ju káàdìjú ká yájú lọ kọ́dọ̀ tún yájú bẹ́ẹ̀ lọ. lójú tiwa làwa ti ń wò pọ́pẹ́ ó súnmọ́ lọ́dọ̀ Allah innahum yarawnahu ba'ida wa narahu qariba. a sì máa péjọ gbẹ̀ǹdà kìyàmọ̀ ẹni tó bá ti ní kò ní wá káfìrí làwọn eléyàn o za'ama alladhina kafaru alla لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير torí ẹ dádágbà agbọ́dọ̀ ní ìgbàgbọ́ sọ́jọ́ gbẹndàl kìyàmù lẹ́yìn ilé ayé sàárè lẹ́yìn sàárè ọjọ́ gbẹndàl kìyàmù lọ́jọ́ gbẹndàl kìyàmù ẹ̀san pẹ̀lú àlìjánà tàbí ẹ̀san pẹ̀lú iná ọ̀kan ọjọ́ kan fún ní kálukú kó ló wá dákun kó tiwa lọ́mọ àlùjánnà. ثم إنكم بعد ذلك لميتون ọ̀n bẹ nínú wa sẹ́ àwọn ẹni tẹ́mi wọ́n gùn gan-an kó tó di kan kú. èèyàn la Nabi Nuh aleyhi salam ẹ gbọ́ pípa Nabi Nuh ó lò ọgọ́rùn-ún mẹ́sàn-án ọdún ó lé àádọ́ta ó fi ń pe àwọn èèyàn rẹ̀ sẹ́sìn Islam. ọdún mélòó ló ti lò kó tó di ànábì ẹ̀mí wọn gùn gan bẹ́ẹ̀ ni àwọn èèyàn ṣáájú ẹ̀mí wọn máa gùn gan ṣùgbọ́n àwa ẹ̀mí kòkòrò iná nídájọ́ tó lù wá ṣe lórí àwọn ọjọ́ ayé àwọn ọmọlẹ́yìn Muhammad sallallahu alaihi wa láàrin ọgọ́ta àtọgọ́ta lé àtọgọ́ta dín. bẹ́ẹ̀ lọ́dún àlòmá yìí torí ẹ̀ gbogbo ẹni tó bá ríra rẹ̀ pẹ̀lú alọ́ọ̀n lára òun fi ń pé ọgọ́ta sixty kó nítorí àwọn dúpẹ́ fún Allah ẹ̀mí rẹ̀ ti gùn bàjẹ́ ẹ̀mí rẹ̀ ti gùn bàjẹ́ èyí tó túmọ̀ sí wípé kálárò fura kóníkálukú kíyèsára mo tún wá ń sọ pé kó ló ó gùn alẹ́ mi gúngùn lẹ́yìn tó ti lo ti lo sixty mo tún kílíkì seventy omi ti lọ seventy five O oní eighty one eighty five kọ́dọ̀ lọ́ndrẹ́dì wà tó bá tún sọ̀rọ̀ àwọn á pé bàbá ọlọ́run jàre yín pẹ́ jù lọ ẹ̀ ọjọ́ bá tún á rí pẹ́. kó di kíni gánà rí sẹ́mi kí ni hundred yẹn ó ti dìdàkudà àwọn ẹlòmíì ò tí dàgbà tó bẹ̀ tán ti ń tọ́ ara àwọn ẹlòmíì ò tí dàgbà tó bẹ̀ tán ti ń yàgbé ara ẹlòmíì ò tí dàgbà tó bẹ̀ ti ọmọ ọwọ́ ọmọ òròbó. tí ọmọ jẹ́ pé ẹ̀mẹ̀wá ni ọmọ sáárán. torí ẹ̀ kìí ṣe pé kẹ́mi ọkàn gùn gùn gùn gùn gùn kó gùn kọ́ lálàsì kó gùn lórí pọ́ǹpẹ́ dáadáa. khayru ummati man tala umruhu wa hasuna amaluhu ẹni tó lọ lẹ́jù nínú àlùmọ́ mi lẹ́ni tẹ́mi rẹ̀ gùn tíṣẹ́ rẹ̀ dáa kìsì kẹ́mi ọkàn gùn lásán. eléyìí sì fi hàn wá wípé ọmọ èèyàn bẹ̀rẹ̀ láti orí ikú gbogbo wọn pátá wọn ò fẹ́ kú. ẹni tí ìyà ń jẹ ò kú báwo wá lẹni tí ìyà jẹ torí pé ní tí yóò jẹ òun wò pé bàbá kú ńkọ́ ìrètí wà báwo wá ní wọ wọ tó ṣe pé masha allah nǹkan sì ń dá fún ọ ó ti gbàgbé pé kò sí bí àádùn bí ó ti ṣe dùn tó tí ò ní jẹ́ pé ilẹ̀ náà ni ó padà já sí láti jábọ́ lọ́wọ́ rẹ̀ ó parí nù. ṣèwọ náà padà jábọ́ ńjọ́ kan ẹ bá pé ikú o èèyàn sàdédé kú àfi nítorí pọ́tà ṣìṣe bẹ́ẹ̀ ni gbàgbọ́ àwọn òyìnbó àwọn gbàgbọ́ pé nítorí bá kú àṣìṣe ló ṣe it made a mistake to die kò burú wọn náà sàṣe kanjọ kan tó ọkọ ṣẹlẹ̀ ńjọ́ kan tí wọn náà fi lọ ọmọ èèyàn ó ń bẹ nínú ẹni tó fẹ́ sọ́ra àdúrà. lẹ́gbẹ́ tójúmọ́ ni wọ́n máa ṣàdúrà olùwàmọ́pá wa ń rèwerèwe fún alẹ́ mi kúnkún irú ikú tọ́pọ̀ abábọ̀ ńlọ́mọdé tọ́pọ̀ ayọ̀ ńlọ́mọdé má jẹ́ ọpọ̀ náà lọ́mọdé <laughs> torí pé kò fẹ́ lọ ọ̀n bẹ nínú wa ẹni tó máa ń wá ìsọ lọ́wọ́ kúgbárò oògùn òfò yọlọ máa so oògùn òfò tó forí jágbóògùn lọ tóbi tí wọ́n bá ti jẹ́ pé wọ́n gbówọ́ níbi ká sáàbù kọ́ bọ̀ sọ̀gùn kú wọ́n á ní à ẹ̀yìn ológun kú sí èké à ẹ náà ni ọ̀dà àlèbọ̀ sọ̀rọ̀ sókínì rọ̀ láì jẹ́ pé wọ́n lọ ka ìbẹ́pẹ tí ó ti pọ̀n wọ́n á sọ̀rọ̀ pé kò fi kàn kí lẹ́ ń sọ pé kú náà ni ọjọ́ kú rẹ̀ ò ti pè wá gbà wàá kú tó pọ̀ sí òun. tọ́ wọn ní àyà kan wà ó táwọn bá ń ka lójoojúmọ́ àwọn ò kúnjọ́ náà sẹ́yìn máyà náà sẹ́yìn máyà náà náà mi lẹ́yìn tó ṣe pé ẹ̀yin náà ń kan tí mo rí abẹ́ ẹ̀ máa pín pé kú <laughs> ike làkọ́díjà àkùn pé táwọn bá ti ń ka ojoojúmọ́ àwọn nìkan má gbàgbé láti ka ojoojúmọ́ ojoojúmọ́ ayé nìkan máa kà kárí bó kú bó nìkan. sọ pé tó bá ṣe pọ́n bá nǹkan báyìí báyìí báyìí láàárọ̀ ojoojúmọ́ láàárọ̀ ojoojúmọ́ òun ní náà ṣùgbọ́n oníláàárọ̀ ojoojúmọ́ tọ́ba ti ṣe ọ̀dàrọ̀ lọ́ba tán kẹ́tẹ́kẹ́tẹ́ kú ìsókun eléyìí tó túmọ̀ sí pé àákú náà nìjàmá àákú ọ̀dà àgbà sọ pé kí ọlọ́ọ̀dẹ́ mi yóò gùn kẹ́ kú kí lẹ fẹ́ fi mú náà kí lọ́mọ èèyàn fẹ́ fi mú jẹ́mi mi ó gùn kó tó pa mi kí lọ fẹ́ fi mú tí kò fi jàmàlà kọ́kọ́ ni tàbí fùfú tàbí ilé tó fẹ́ kọ́ kó lè parí ẹ̀ mọ́tò tó fẹ́ rà kó lè bá gbé jáde aṣọ títí lọ ń bọ ọ̀ràn kó lè bá wọ́ sọ́rùn gbogbo àwọn nǹkan tó bá ké torí rẹ̀ ló fi fẹ́kẹ́mi rè ogun ọ̀ lárò kò sí kan nínú àwọn nǹkan lé ayé tí wọ́n pé tí wọ́n bá kú yọ́ọ̀bá yẹn lọ tó bá yẹ pé wọ́n bá ń sojú kòkòrò kẹ́mìrì ogun torí kó lè bá a ṣe àwọn ṣe olóore tí ó pọ̀ kó lè bá a ṣàtúnṣe àwọn ṣe jákujàku tó ṣe kó lè bá a jẹ́ ṣe olóore àwọn nǹkan tó fojú sùnù tó ń fi bẹ Allah pé kẹ́mìrì ogun kò burú oní nǹkan tó fẹ́ ṣe tí ó sọmọ èèyàn láǹfààní tó bá fi lè kú àwọn ẹni tó ti fi mà kò yé wọn dáadáa kí màá yẹn kọ́ bá má parẹ́ à ń bẹ Allah kó má ti pa ọ́ à ń bẹ Allah kó má burú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ pé ọwọ́ pé kí wọ́n kàn máa sírò rẹ̀ fún ọ bá ń ṣe máa lẹ fọ́tò ranù kankan gbígbé bàbá yẹn kú lẹ́yìn ìgbà tó pé one hundred and seventy four sẹ́mi kí wọ́n jáwé tóbi wọ́n jáwé tóbi bàjẹ́ tẹ́ bá wo àwòrán rẹ̀ tán gbé bẹ̀ ẹ̀ gbé lé yìí one seventy four ẹ̀ dín rọ́pò. ẹ̀ẹ́dínlọ́gbọ̀n ẹni tó yẹ sixty four lọ́wọ́ wọn á sọ di one seventy four kí ni wọ́n fi kún one ten. sẹ́ẹ̀tì máa kó máa lọ. bẹ́ẹ̀ á ah, ó mú ọbẹ̀ ẹgbọ́rọ̀ ṣé ọbẹ̀ tó wá mú lọ́wọ́ sí páyé rẹ̀ dá. yẹ lọ máa pa ikú tí ó sọ pé mo fẹ́ takú láyà ó tó bẹ́ẹ̀ ìwọ gẹ́gẹ́ bíi ta ni oníkálukú òkú náà ni gbogbo bí tẹ́ lé pín àwọn èèyàn sí pátápátá kò síbi tẹ́ pín èèyàn sí tí oríṣiríṣi wọn ò ti kú àwọn ànábì àtàwọn aránṣẹ́ lọ́gàdù wọ́n ti kú téèyàn bá wá jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó ṣe é pé. ọjọ́ kan nínú àwọn ṣùhàdá ọ̀kan nínú àwọn sọ̀lẹ̀hún ọ̀kan nínú àwọn sọ̀dẹ̀kún táwọn eléyìí wá táwọn ànábì Allah ọ̀kan nínú àwọn awliya Allah sẹ̀mọ̀kọ́ àwọn eléyìí ń tọ́ àwọn ànábì àtàwọn aránṣẹ́ lẹ́yìn ni táwọn ànábì àti aránṣẹ́ bá ti kú àwọn eléyìí náà ń kọ́ wọn kù náà ni. ikú ń bẹ thumma innakum ba'da dhalika lamayitun akramakumullah ọ̀ tó lù wọ̀ tayọ ètò ṣe nínú ìyá rẹ̀ nínú ìyá rẹ̀ gan ló ti kú wọn bẹ nínú wa ẹni tó yẹ kó tó tán fẹ́ bí ló padà. ọ̀pọ̀lọpọ̀ iná ló ti pa àwọn òbí wa wọ́n ti bí ma wọ́n tó bí ma wọ́n tó bí ma wọ́n tó bí ma gbogbo a máa ń kó kótó adi pé wọ́n bí wa ìwọ òkú. tí wọ́n fi ń pè ìyá rẹ ní ìyá kọ̀lọ́má wọ́n rò pé ọmọ tí ń kú tí ń kú tí ń kú ni ló dé tí wọ́n fi sọ pé kọ̀lọ́má kọ̀lọ́má báwo ọ̀tọ̀ lélẹ́yìn ọ̀tọ̀ làwọn tó ti lọ. torí ẹ ikú ń bẹ o tó bá sá tó bá sá fún ikú nílẹ̀ yìí ikpe àwọn èèyàn ti ń kú pọ̀jù ńlẹ̀ yìí kọ́ máa lọ jẹ́ péjọ kan ní ọkàn rẹ̀ ọwọ́ ní gbogbo nàìjà ó lọ sí Mozambique ní Mozambique lọ́hùn tọ́jọ́ kú rẹ̀ bá tó ikú ọ̀rọ̀ ọkọ náà ni lọ sí Caribbean Island lérò pọ̀ sáfúnkú gbàgbé ẹ̀. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم olùwà ni ẹ sọ fún wa ikú tẹ̀ ń sá fún yọ pàdé yín wá àdúgbò ìgbà tẹ̀ ń lọ bá ní. ń bo wá léèyàn fẹ́ sá lọ téèyàn sàmọ́kú lọ́wọ́. ẹwọ ẹni tó wà ní kòtò ga nílẹ̀ ayé wa ń bí bí ẹni tó ń ṣe àkóso ìjọba ẹwà dúró ẹni tí máa tọ́ wọn ẹ wá dúró àwọn àfàn kò dúró gbẹ́jọ́ nítòsí àti ní jìnnàjìnnà tí wọ́n máa fi sọ́ọ̀bì túrú wọn bá wà tọ́jọ́ kú wọn bá pé bá wọn lórí ipò tíwẹ́ ní kò mú wọn lọ gbogbo àti gbé ba lọ ta lẹ́yìn mbà ta ni ń jọ́ de apẹ́rin apààyàn. torí di eléyìí ká máa yí pé á kú náà ni àmọ́ kò túmọ̀ sí pé ká ẹ para yín kí kú ó tó dé torí ẹlòmíì lè sọ pé ah wàhálà ipò ikú yájẹ̀ sí lọ ikú báwo ló ṣe yájẹ̀ sí lọ ṣé wàá máa ti ọ̀sẹ̀ lẹ̀ sí ọ lẹ́yìn kù ni ọmọ báwo ni wọ́n ti ṣe gbẹ̀mí rẹ̀ ṣé ìgbẹ̀mí múmìnì ni wọ́n gbẹ̀mí rẹ̀ àbí ìgbẹ̀mí káfìrì ìgbẹ̀mí mùnáfìkì kí ni wọ́n máa ti ó ṣẹlẹ̀ sí ọ láti ìgbà tí màlẹ́kà bá ti ń gbẹ̀mí rẹ̀ kí làwọn máa ti ó ṣẹlẹ̀ sí ọ tó bá ti dénú sàárè rẹ̀ kí làwọn máa ti ó sí ọ lẹ́yìn ìdánwò àwọn màlẹ́kà kò sẹ́ni mọ̀ ọ́. ثم إنكم بعد ذلك لميتون Olúwa ni ó pa àwọn ẹ̀dá rẹ̀ tọ́jọ́ kú wọn bá pé gbọ́wọ́ màláìkà tólúwa gbéṣẹ́ fún kọ́ máa bó ń gbẹ̀mí wọn. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم. ẹ sọ fún wa màláìkà kú tá a fi yín sọ. So òun náà ni wọ́n máa gbẹ̀mí tọ́jú ọkùnrin bá pé màlẹ́kà kú ni wọ́n máa gbẹ̀mí lọ́jọ́ tọ́jú ọkùnrin bá pé. eléyìí túmọ̀ sí wípé olúwa ló ń gbẹ̀mí ẹ̀dá tọ́jú ọkọ ẹ̀dá bá pé ààyè ò sí láti máa pa ẹnìkan àbí kẹ́nìkan kó fọwọ́ ara rẹ̀ kó fi pa ara rẹ̀ kó sáyẹ̀ ọwọ́ àti wà fún àkọ́tàlì apààyàn láì sálápàtà ìfẹ́ ẹbú ló ń ṣe o ọ̀nà orí ibú lọ ra gbálé apààyàn tí ò ní fẹ́ kó gbé dà kọjá nídìí tí tó ń. bákan náà ìwọ tí wọ́n máa bẹ̀ ń sẹ́ ẹ lọ bá wa gbé wọn pa ẹ bá wa mú wọn kó ńlẹ̀ wọ́n mú òru mú wa ìwọ náà padà kú tọ́jọ́ kú rẹ̀ bá pé kọ́ sọ pé báwo a ìwé máa ṣe bí àwọn kúrúǹtù mọ̀lẹ́kà wo ló lè gbẹ̀mí rẹ sọ bẹ́ẹ̀ jọ pẹ̀lẹ́nu rẹ rúnrún. ثم إنكم بعد ذلك لميتون ó túmọ̀ sí pé kò gbogbo aláàkú lẹ́yìn ìgbà tó lù wá bá gba ẹ̀mí gbogbo ẹ̀dá tán tókù màláíkà jibril mikael israfil àti malakul mọ́ọ̀tì ọlọ́ọ̀mọ wa bí wọ́n léèrè pé ta ló kù sáàtì ìgbẹ̀mí rẹ̀ nu gbogbo ẹ̀dá àwọn màláíkà màláíkà jibril ó sọ àti màláíkà mikael. àti malakul mọ́ọ̀tì àti israfil Allah azza wa jal yóò wá kí màlẹ́kà kú ọgbẹ̀mí gbogbo wọn náà yóò wá kú kú olúwa náà ara rẹ̀ Allah abúra pẹ̀lú títóbi àti gbígbàngbà rẹ̀ máa mú ọ tọ́wò irun tí mo mú ọ máa máa wọ ẹrú mi tọ́wò Allah ben kọmẹsẹni tó fẹ́ kú lọ o tóbi dórí kú ọfẹ kú kájá ẹni tó ṣe pé à ń ronú nípa eléyìí ọ pàtàkì káyé wọ́kàn má tàn sára jẹ búrẹ́dì àjẹwà káyé wọ́n má tàn sára awọ́ bàtà káyé wọ́n má tàn sára wọ mọ́tò agúnbàálù káyé wọ́n má tàn sára pàǹtí pàǹdùkú ká máa tún ronú nípa pé ikú ń bẹ kí la fẹ́ fi jábọ̀ fọlú ẹlẹ́dàá wa tí kú bá pa wá. ثم إنكم بعد ذلك لميتون àwọn ẹni táwọn akàkún ọlọ́lá àwọn ẹni gíga tí wọ́n ń bẹ láàrin àwọn òkú àwọn ẹni ẹni bá ti lọ ti lọ ẹni tí ọba rẹ àdé ni ó dé àmẹni tó lọ tó lọ kọ lọ gbé pẹ̀lú ẹlẹdàá ó tún dá kálukú padà nínú àdìsá nàbẹ wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ní ilẹ̀ tolu aba kádàrá kọ jẹ ara ẹni tí wọn sin sílẹ̀ tọba jẹ jẹ jẹ jẹ yọ jẹ yóò kọ ajibọ zanab ajibọ zanab òun náà níbi tí egun ògbóró ẹ̀yìn tó ṣẹ́kù sí kínkínní báyìí ilẹ̀ òní jẹ́ ilẹ̀ òní jẹ́ kápẹ́ ẹni tó kúnyùn kìnìún ló gbé jẹ egun yẹn ṣẹ́kù kìnìún òní jẹ́ bọ́ bá jẹ́ yọ yà ń gbẹ̀ atara rẹ̀ lólu ó ti pilẹ̀ ṣẹ̀dá kálukú ń jọ gbẹ̀ndẹ̀lùkìyàmù. tòun gbàtà tí wàá mà báwọn àti màá yí pé á kù. má fọwọ́ ara rẹ pa ara rẹ má sì pa ọmọlàkejì rẹ. lẹ́yìn náà ikú ò sínú tó yẹ ká máa tọrọ fúnra wa fi ń gbà tó jẹ́ pé gbogbo owó kù ọwọ́ àti wá wò pé bíbẹ láyé ẹnìkan kò jẹ́ kó rí mú mi bíbẹ láyé rẹ̀ kò jẹ́ kó ọmọ rọ́jà tà bíbẹ láyé rẹ̀ kò jẹ́ kó ọ̀gá àfi tó kú òun á wá gbogbo ọ̀nà lépa láti pa láti tó o bá pátá ìwọ mákòmákò fi jọ tàwọn bàbá ńlá rẹ̀ tí èkó. báwo lọ sí púpọ̀ ẹnìkan kan. gbogbo ntí Allah tó bá kọ́ mayàn yóò ní má ro kúrò ẹnìkan kan má wà kú fẹ́ ẹnìkan kan ìwọ náà fẹ́ kú ẹnìkan ò ní béèrè ká ti máa ń sẹ́ńjọ ojúmọ́ jọ̀rọ̀ kú lọ èkó èkó èkó á sọ pé tó ń ṣe béèrè nípa àtẹ̀mí. jẹ́ kún gbogbo tó fi lọ kó sẹ́nu tirẹ́là kò lè jẹ́ kún gbogbo fi já gádà ọjà látòrí gádà òdòdó lọ́ba kú dànù. eléyìí ò túmọ̀ kọ́ gbàgbé kú o anabi ni la tansaw dhikra hadhimil ladhat al-maut ẹ ò gbọ́dọ̀ gbàgbé àti máa rántí olùwádùn ikú. ثم إنكم بعد ذلك لميتون àti bàbá àtọmọ gbogbo aláàkú àtọkọ àtìyàwó gbogbo aláàkú àti gbogbo mọ̀lẹ́bí àti gbogbo oyè kan gbogbo alálọ. lẹ́yìn rẹ̀ olùwàá ni thumma innakum yawma al-qiyamati tub'athun lẹ́yìn náà wọ́n dájú pé a ó gbẹ̀yìn dìde tó bá dijọ́ gbé ní al-qiyama ìwọ kọ́ ni wọ́n bẹ̀ ike kó gbéra rẹ̀ dìde olùwàá ó gbé wa dìde wọ́n á sọ pé kò sí ìgbéǹde kan máa tán rẹ̀ dànù ó kù tán ara rẹ̀. eléyìí jẹba àwọn olúwo gbé wa dìde ńjọ gbéǹde kílódé tí ó fi gbé wa dìde yóò gbé wa dìde fún sírò yóò gbé wa dìde fún ẹ̀san. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يرى ẹni tó bá ṣiṣẹ́ tó máa bí ọmọ anágún tí ò ṣe fojú lásán rí ṣiṣẹ́ ìwà ajẹ́sẹ̀ olóore yóò rí ẹni tó bá ṣiṣẹ́ ṣerú rẹ̀ tó jẹ́sẹ̀ ẹbú ọ̀nà òrì. tẹ́lẹ̀ ìbá yé wa ká lọ́ọ́ mà kójú wa ló ti pẹ́ kọ̀ pẹ́ rárá lójú allah olùwàní wa laqad khalaqna fawqakum sab'a tara'iq wa ma kunna 'anil khalqi ghafilin olùwàní ọ̀dájú ipa àti dá sámà méje lẹ́yìn lórí sámà méje ńlá dá lẹ́yìn lórí wọ́n ní gbogbo nítorí bá ṣe lágbèéká lórí àgbéká lórí àgbégùn òní wọ́n máa ń pè ní tariq lédè lárúbáwá wọ́n gbé sámà kejì lórí ìtàlá kọ́kọ́ wọ́n gbé ẹ̀kẹta lórí ẹ̀kejì wọ́n gbé ẹ̀kẹrin lórí ẹ̀kẹta wọ́n gbé ẹ̀karùn lórí ẹ̀kẹrin wọ́n gbé ẹ̀kẹfà lórí ẹ̀karùn wọ́n gbé ẹ̀keje lórí ẹ̀kẹfà bẹ́ẹ̀ làwọn sámà wà wọ́n sì gbé sámà àti ilé ayé wọ́n gbé lélé ayé lórí. ọ̀dájú kólú ẹlẹ́dàá alágbára ni arílẹ̀tì wọ́n kọ́ tẹ́fi kankireti àti simẹ́ntì tẹ́fi pa orí rẹ̀ tẹ́fi já ara kan lọ́kàn sán ilé yín bá kra ẹ wá wá dúró sámà láti ìjọ tí sámà ti ń bẹ kọ kra kiri lábá fọwọ́jú orí tiẹ̀ gan wọ níṣẹ́ o ti ń kílíkì táàtì o ti ń kílíkì twenty five láti ìjọ tí wọ́n ti bí ọtí wọn náà ti gbájú bí sámà ń ṣe wà ní dígbé kò sí ní tó ṣe wọn ò ṣe mẹ́ńtẹ́nánsì fún rí ìpè kò wù wá kí sọ́mà wá rélu àwọn èèyàn kún ó kú ẹja máa ṣe mẹ́ńtẹ́nánsì fún gẹ́gẹ́ ṣe ń ṣe mẹ́ńtẹ́nánsì àwọn agádà ẹ̀rí Chapman land bridge wọ́n ẹ̀sẹ̀ ṣe renovation rẹ̀ láìpẹ́ yìí ẹnìkan ní kí ni wọ́n ń ta owó orílẹ̀-èdè nù sí wọn ọ̀dánù tó bá fi ilẹ̀ bẹ́ẹ̀. bàbá adijọ kan yóò di pé gádà ń fọ́ à ń jẹ́ odò àbúrò àjọ da níjọba ń ṣe nígbà tí ń tún ṣe torí tí ọwọ́ ọmọ ènìyàn tí wọ́n bá máa yẹ̀ wò kò sí bó ṣe lé dá tó rọ́bà jẹ́ ni eyín jẹ́ ti gbogbo títì tí kòtòkòtòkòtò tó kúnú ẹ̀ níjọ tí wọ́n ṣe masha allah sàmánìsìn ó ti dìdàkudà tó ní ìdààmójútó. kìí ṣe bẹ́ẹ̀ ni ẹ̀dá tó lu ada sánmànù táà ni wọ́n gbé sẹ́ẹ̀ máa yẹ̀ wò fún. Allahu akbar tẹ̀tíráàkò àbí julius baga pé kíni Allahu akbar olùwà ti da ó dúró bó olùwà ti ṣe da kò sí ní tí ó ṣe. olùwà ni walaqad khalaqna fawqakum sab'a tara'iq àti dá àwọn sánmà méje àti dá lẹ́yìn lórí agbé ọ̀kan lórí ọ̀kan agbé ọ̀kan lórí ọ̀nà títí tó fi dórí ẹ̀keje. wa ma kunna 'anil khalqi ghafilin àwọn ọ̀jẹ́ ni tó fọ́nú fọ́ra nípa àwọn ẹ̀dá wa gbogbo a wọn. dèpòdèpò pa wá pé á ah, sánmà yìí tó bá lọ jálù wọn. aláwo kìí ṣe ẹni tó fọnú fọra nípa àwọn ẹ̀dá rẹ̀ ìwọ emi ọ̀ngbàgbé ni wá a máa ń fọnú fọra lásìkò tó ń bá àwọn èèyàn dá sọ̀rọ̀ ó ti gbàgbé pọ̀ ọgbẹ́ wà iná sì ń jóná lálálá nídìí kókó ẹwà ẹwà jiná ń tọmọlúwàbí ẹwà tó padà jóná gbogbo ẹ̀ edu. kí ló dé ó ní iyèmí pọ̀ ọ̀rọ̀ tá ń sọ òdi gbé wà kaná má Allahu akbar Allahu èsì ọba tó ti pé wọ́n á sọ pé àwọn asẹ́tọ̀ àwọn adìrẹ́ ti pọ̀ jù kò jẹ́ kó rí ẹ ìwé tó ti ẹkọ fọwọ́ sí láti fi oṣù kan kò tí ì fọwọ́ sí ẹ dákun ẹ tó bá pín pàṣẹ ọlọ́run ni kò sí nítọ́jọ bẹ́ẹ̀. ìnáma amúròhò ìlà ọ̀rọ̀ ọ̀dẹ̀ṣẹ́ ìhà ẹ̀yẹ̀kú lọ́lọ́hùn kún fẹ̀yẹ̀kú. tẹ́lẹ̀ yìí iná ni olúwa ẹlẹ́dàá wa kìí fọ́nú fọ́ra gbàgbé àwọn ẹ̀dá tó dá. wọ́n á sọ pé lọ́kì lọ́dọ̀ rẹ̀ bíkọ́sì àwọn fáìlì pọ̀ fáìlì tiẹ̀ ó sì tún ṣáìn tó ọ̀rọ̀ sọkúsọ nìyẹn o táwa lolúwa ọmọ pé kò sí gbogbo kálukú náà lolúwa ọmọ pé ń bẹ olúwa ọgbàgbé wa náà lọ́fà mi ò fi jẹ́ sọ́mọ ọjà pèsè ọwọ́ àìmọye dákìn tó wó pa ẹni tó fowó rẹ̀ má àìmọye dákìn tó wó pa àwọn abirikilẹ̀ àti ń ṣiṣẹ́ rẹ̀ dákìn lọ́nlọ́n wọ́n ń kọ́ àwọn pápá ìdárayá àwọn stadium tó ṣe pé wọ́n ń kọ́ símẹ́ǹtì kò dùn kọ́ńkírẹ́tì wọn dáadáa wọ́n fi wọ́n ń kún gbogbo móòdì tí wọ́n ti kàn kalẹ̀ ibi tí ọ̀kan nínú àwọn bíríkìlẹ́yà tó ń wò wípé kọ̀yẹ́ kí símẹ́ǹtì ó dùn pọ̀ jù tó ti fẹ́ gbẹ́sẹ̀ tẹ́sẹ̀ rẹ̀ yọ ibi tó bá dàrú kìí àmà nì. ẹ̀yin ọmọ agbá ti sọ fún o kó fi símẹ́ǹtì sí dáadáa o àwọn kan máa kọ́ lẹ́nì. ilé ìtumọ̀ sí pé Allahu Akbar olú ẹlẹ́dàá ọ̀nà àlọ́ dá àwọn sámà yìí àwọn òtí ìdẹ́ta alákọ̀ọ́kọ́ amọ̀sibọ́sí kó adẹ́lẹ̀ kejì. tọ́ba ṣe é pé iṣẹ́ ọwọ́ mẹ́yàn ni ilẹ̀ ẹlẹ̀ lásán tọ́ mẹ́yàn tó ṣe é pé wọ́n ń kún pẹ̀lú kọ́ńkírì ń ya tí ò ní pẹ́ tí ò ní jìnnà kìí ṣe kí wọ́n gbé nǹkan lé nǹkan ilẹ̀ ẹlẹ̀ lásán ṣùgbọ́n lu ẹlẹ́dàá kò fọ́nú fọ́ra o nípa àwọn ẹ̀dá tàǹbẹ̀ lábẹ́ sámà torí pọ̀ ló di sámà mú kí òjò ọjà bọ́ olú ẹlẹ́dàá aláàánú ni kódà bí èèyàn lọ́ba ṣe pọ́nmi èèyàn lọ́ba dìímú ni yóò ní ẹ̀yin wọ̀nyí ẹ ti ṣe ẹ ti gun kiri kọjá ewé sámà ọ̀ya ìyá abala kan rẹ lu wọn kí wọn pọn pọn mọ́ra wọn tó ṣùgbọ́n ló wà wá kì í ṣe bẹ́ẹ̀. وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون قلوا أني ولا صوت قال لا تسمع بني وسني كاتم رجل àyàfi Allah ọlọ́run fi lè ṣe ìyára fún wa kálí bá a ní ọba alágbára ọba tó ní agbára tó lè ṣe ọba ṣe yóò wù òun ló máa ń rọ̀jò láti sámà subhanallah òjò tí ń rọ̀ láti sámà àwọn olùmọ̀ àwọn náà sọ pé bẹ́ẹ̀ ni níṣẹ́ ni olúwa máa mú kóòrùn kọ́ pa àwọn omi ti ń bẹ lókun. lẹ́yìn ìgbà táwọn omi tí ń bẹ lókun tí wọ́n bá rí gbígbóná ọ̀rùn olúwa máa mú wọn àwọn ooru omi tí ń tàtàrà omi tó gbóná jáde olúwa máa gbé wọn lọ sókè yọ máa gbé wọn lọ sókè yọ máa gbé wọn lọ sókè títí tó fi gbé wọn dé ibi tó fẹ́ gbé wọn dé àwọn ooru omi tó gbé lọ sókè yìí náà ni wọ́n padà di òjò tó lù wọ́n máa rọ̀ fún wa torí ẹjọ́ pọ̀ jù nínú omi yìí àtàrà àwọn omi òkun kéékèèké àtòkun ńlá ní ti máa wá torí ẹni tẹ́ ẹ bá fura ẹ rí i fún àwọn ìlú tó wà létí òkun òjò máa sábà rọ̀ ń bẹ̀ púpọ̀ gbogbo ẹ pẹ̀lú yọ̀ǹda Allah bó ṣe wù Allah pé kójú ọmọ arọnú tó bá sì wù pé kọ̀rọ̀ gba ara bòmíì kọjá pọ̀tọ̀ níbi tó mi rè ó ti máa wá kọ̀ bá rọ̀ olúwa ẹlẹ́dàá wa ni wa anzalna minas sama'i ma'a à ń rọ òjò à ń rọ omi kalẹ̀ fún yín láti sámà à ń sọ omi kalẹ̀ fún yín láti sámà bi qadarin pẹ̀lú òdiwọ̀n kìí kẹsì káka máa rọ ńrọkúrọ kìí sì ṣe pé a máa rọ nírọ àfẹ́ túlẹ̀ torí bá pọ̀ lápọ̀ ju gbogbo nǹkan ní ó bàjẹ́ tọ́ba kéré púpọ̀ nǹkan tẹ́ ẹlẹ́gbìn kò ní yọjú dèpòdèpò pẹ́ kárí oko bèkọ́darí lódiwọ̀n àwa wí tán ìwọ́ wá sọ pé àwọn aráàlú kan àwọn ló máa ń sí òjò tọ́ba ti fẹ́ bá ẹni tó ní ṣíṣe tọ́ fẹ́ bàánú jẹ́ wọn á sí òjò fún tọ́ba sì já wọn á tí wọ́n ní àwọn pàdé wọn wọ́n lọ ti òjò tó ti sú wípé kọ́ máa rọ̀ ẹ dákun ń bọ́lẹ̀ fọ́pọ́ lọ́yìn sí tó tutù tó bá wọn ìwọ́n alẹ́ nìkan ní tí ojú ẹnìkan ní tí á ọpọlọ ń tutù ojú ẹ̀kọ́ tí wọ́n ti gbé kalẹ̀ tipẹ́ tí ọ̀tà lọ. lẹ́kọ̀ọ́ tútù tí wọ́n máa sán jẹun àbí tí wọ́n máa fa kàrá sí kejì rẹ̀ ọpọlọ ẹ̀ tutù jù bẹ́ẹ̀ lọ. pékin wọn làwọn kan ló ní táàpù omi ńlé bàbá jẹ́ táàpù ọ̀tà yẹ bàbá gbé inú yàrá rẹ̀ bóyá ti tọ́ẹ̀lẹ̀tì rẹ̀ bóyá ti ilé ìwẹ̀ kọ́ ọmọ òwúlẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa jáde láti pọnmi tó lò àmọ́ kọ́ wa sọ pé ọ̀làjú ni gbígbá ni oníkéni pàwọn kan wọn wà ń lò yín àwọn ní máa sí òjò àwọn ní máa sí òjò àròkò burúkú ni ọ ẹ gbọ́n òjò wa àbà ẹ máa dín irọ́pọ̀ wa dúró wọn bá wa tì wọn náà wàá dúró pé àwọn tí òjò kò ní rọ̀ ni aláwo ká ní kó jọ ọ̀rọ̀ ni kó fọ ẹnu rúnrún rẹ̀ kò bá ní wọlé mọ́ wọn ni yóò dúró ní ọjọ́ ní títí tó jọ wọn ìdálé lórí tẹ́lẹ̀ náà kọ ìyá lọ́yọ̀ ìyá lọ́yọ̀ àkídà burúkú. tá a bá wí tán ẹ̀ là lákìídà làwọn kan tẹ́ sàkídà ló mọ̀ náà dúró lójó àbí òye wa torí méjìlá àkídà àkídà sọ́dà àti àkídà tí ọ̀dà àkídà jákujàku lélẹ́yìn wọ́n ní tótó bá tilẹ̀ bẹ̀rẹ̀ lórí àti òjò kò gbọ́dọ̀ wọlé orí rẹ̀ ni ó dálé orí rẹ̀ ni ó bẹ̀rẹ̀ orí rẹ̀ ló dálé lábẹ́ àkídà abú àkídà ṣe tọ́ọ̀nì. torí de eléyìí olùwà ló máa ń rọ̀jò láti sámà àmọ́ pẹ̀lú òdiwọ̀n tó bá rọ̀jò nǹkan bàjẹ́ tí olúwa bá rọ òjòjò lẹ́ẹ̀kan ó lè jẹ́ sábàbí tí gbogbo èrè oko pátá korongodo òfin ní ìwù lọ́dún yìí kò ṣòro fún Allah tí ó mú omi yun tí ó fi fọ gbogbo lẹ̀ pátá gbogbo ọ̀rá tó wà ńlẹ̀ tílẹ̀ fi mú nǹkan jáde gbogbo ẹ̀ ní ọ̀fọ̀ dànù gbogbo etí àti gbìn tó ti wù débi kan yọ fọ́ dànù tani ó tún dóko mọ́ ọwọ́ agbọ́ kọ́kọ́rùn wọn ni tí ó dóko tiẹ̀ ó débẹ̀ à ó tún fẹ́ kí olúwo tún fi ọ́ sọ láàrú eléyìí ha sọ eléyìí túmọ̀ sí wípé tolúwa bá rọ òjò tó pọ̀ ju bó ti ṣe yẹ lọ àwọn ilé wa gan lè má jẹ́ lè má tómi bá pọ̀ lápọ̀jù abà gbogbo páànù jẹ́ ìjì burúkú tí bá ń jànú rẹ̀ agbé gbogbo òru lélé alọ sọ́ọ̀bì kan fi fìlà láì jẹ́ pé yóò tú páànù lọ́kọ̀ọ̀kan ibòmí ẹ̀wẹ̀wẹ̀ yóò sì tú gbogbo páànù fine fine nígbà tí wọ́n pe káfíńtà pé ẹ yọ páànù kù lára àwọn pákó yìí afẹ́ kan páànù orí sí mi olú ẹlẹ́dàá wa ní agbára púpọ̀ olú wa ló ń rọ̀jò láti sánmà pẹ̀lú òdiwọ̀n fàṣkanáhùn àwa mú mi yún amúmágbénu ma gbogbo òjò tí ń rọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń di akéré máa bú odò omi ìdomi sẹ́lẹ̀rù omi ìwọnú lẹ̀ lọ kanga lé mú ọ̀pọ̀lọpọ̀ omi tá à kanga pọn nù kànga látara kójó rọ̀ lólu àti kó Tori lẹ̀ torí rẹ̀ wọ́n náà máa ṣàkíyèsí tójò bá rọ̀ báwo ni kanga lé yín ma kún si wò sí ìwà gbọ́n tó máa yanu pé bọ́ọ̀lù o ee torí pé omi tilẹ̀ mu ara alẹ̀ náà ní kàga tiẹ̀ omi tilẹ̀ mu tilẹ̀ kàga rẹ náà mu tiẹ̀ ló jẹ́ kó kún dókè torí rẹ̀ omi kàga ara omi tó lò sínú lẹ́ni omi ìsẹ́lẹ̀ rù ọ̀pọ̀lọpọ̀ àwọn odò tẹ́ rí láyé o omi òjò torí ẹ̀ náà lẹ́sẹ̀ rí i pé tójò bá ti dá ọ̀pọ̀lọpọ̀ odò máa gbẹ kí ni jódò ọba ní ìsìn kò sí tó bá dé tó bá dé wọ́n ti pè é. níbi tí odò ọba ti ń sàn gbà lódò ọba ń bẹ̀ wọn tó fi san san san san dé gbogbo ibi tó dé tó fi dé àwọn wo ó rí i pé gbogbo ẹ ti gbẹ báyìí tọ́ba gbẹ ń bì ó sì gbígbẹgbẹ lọ torí ibi tí ń gbà lọ náà ni Allahu Akbar nígbà tójò bá sì ń rọ̀ wọ́n wo bí omi ò tún ṣe máa ṣe nínú odò. tó ronú dáadáa bóní ti ń wá ara òjò tó rọ̀ agbára rẹ̀ ńlọlúwa mú máa sàn tó di akéré máa bú odò. gbogbo àwọn omi tí ń sàn tí ń sàn tí ń sàn tó ń rí láwọn odò kéékèèké kíní kan ní ọ̀ràgádà gbogbo omi tó rí ti lọ gbogbo ẹni ó kóra jọ yóò tún lọ sínú dodo míì òun ni dodo míì ti gbogbo odò ọgbẹni ọwọ́ afẹ́ ralẹ̀ tó fẹ́ máa dáko àwọn ọ̀talẹ̀ wọ́n wá ní odò sàn gbanú oko rẹ̀ nàbà débẹ̀ nàbà sì romi tí ń sàn lóòótọ́ ó sàsìkò òjò òjò bá dá lódò bá gbẹ lọ́ba ni ẹ wá ń bí ẹ parọ́ fún mi ẹ lódò ń sàn oko mi odò ọ̀sán gbàbẹ̀ mọ́ o. wọ́n ní à kò yé yín ni bàbá odò àsìkò òjò nìyí kìí sódò ojoojúmọ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ odò láyé lọ́dà river Nile tẹ́rí yẹn ọ̀kan nínú méjèèjì odò odò tó tàtàrà òjò wáyé ni òjò tó rọ̀ àti bẹ́ẹ̀ ni river Nile yẹn ti bẹ̀rẹ̀ sàn pé nile méjì la ní nile anilo abiyọbọ wà nilo azraq azraq ó ń bẹ̀rẹ̀ láti lake victoria lake ló ń ibẹ̀ ló ń ti bẹ̀rẹ̀ ní uganda nílùú funfun river nile funfun ó ń láti ethiopia. látara agbara òjò agbara òjò lágbára rẹ̀ torí ẹ̀ òjò yún olówó ń sàn ọ̀kan ń bọ̀ láti Uganda ọ̀kan ń bọ̀ láti Ethiopia ọ̀sán títí ọgbà Sudan kí gbogbo tó wá fàbọ̀ sí. Si, Miss Egypt sáyẹ́kì ibẹ̀ ní ti ń wọ òkun ní ti ń wọ Mediterranean Sea ibẹ̀ ni River Nile Bank lọ́wọ́ River Nile Delta ibẹ̀ lọ́wọ́ bí Delta River Niger ó ti wà Nàìjíríà ń bọ̀ láti fi títí ń bọ̀ níwájú Senegal ọkọjá títí títí tí ọgbà Niger kó tó wá dé Nàìjíríà Nàìjíríà yìí ló ti pín Nàìjíríà ní ti wọ Atlantic Ocean bẹ́ẹ̀ náà ni River Nile Egypt ló ti wọ Mediterranean Sea gbogbo àwọn odò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn òjò ni torí àtọ́jọ́ bá ti dá omi inú ló dínkù gan yóò dínkù débi pé ibi tí ẹ̀tọ́ ẹrú láti wọ̀ lásìkò òjò ẹ lè má fẹsẹ̀ dá kọjá lásìkò ẹ̀rùn omi ti ń gbẹ tó ti pé ọlọ́ọ̀lùwà pọ̀ agbára rẹ̀ pọ̀ odò tó yẹ pé látara àgbàrá òjò gan ló ti bẹ̀rẹ̀ yóò sì máa sàn ní gbogbo ọjọ́ kọjọ́ nínú ọdún omi rẹ̀ kàn lè dínkù ní gbogbo àwọn odò tẹ̀ ń gbọ̀n river nile river niger river benue sayihun jayihun furat àti dijla àti dijla wal ní al-iraq. gbogbo àwọn odò yìí látara òjò tọrọ iná ni wọ́n ti di odò torí ẹ̀ ni mujahid sọ pé kò sómi kan nílẹ̀ àfi kọjá pé sámà ló ti wá apá kan nínú àwọn olùmọ́ni rárá asọ́dún wọ̀bẹ̀ àwọn mí ń bẹ tó yẹ pé láti ilẹ̀ lolúwa ti mú wọn máa jáde àwọn mí sì ń bẹ tó yẹ pé ìpìlẹ̀ wọn àti sámà ni àti ẹ bá sọ pé gbogbo omi tó dùn àti sámà ní ti máa ń wá kò sí wàhálà mẹ́. tọ́ olúwa ni wa anzalna minas samaa'i ma'a à ń rọ òjò láti sámà gbogbo omi tó bá wá láti sámà omi tó máa nì òbúkátà láti máa yiri rẹ̀ òkú tó di pé ó lò fún ìmára kò bá jẹ́ dúdú lójó rọ̀ pupa tabaláwọ̀ kàlákìnì gbogbo kọ́lọ̀ yòówù tó bá mú jáde omi tó máa ní a lè fi ṣàlùwàlá a lè fi wẹ̀wẹ̀ ọ̀kan nínú àwọn àwẹ̀ tẹ̀sìn mú wa torí pé omi tó máa ní torí rẹ̀ làwọn fuqaha náà fi sọ pé omi tá a lè lò fún mara yóò jẹ́ ma'an mutlaqa ma'an mutlaqa ìyẹn ni pé idha qila anhu ma' sadaqa alayhi ìtumọ̀ ma'un mutlaq ìyẹn ni pé tí bá pè ní omi ẹnì kan ní jiyàn pípọ̀ mi náà ni torí pa olúwa sọ pé wa anzalna minas sama'i ma'an tahura a sọ omi kankalẹ̀ tó ma láti sánmà olúwa wa ń sọ ń bi pé wa anzalna minas sama'i ma'an biqadari pẹ̀lú òdiwọ̀n fa askannahu fil ard àwa mú àwọn omi yìí máa gbénu lẹ̀ omi sẹ́lẹ̀rù omi kànga. èyí tí kànga omi omi tó wá láti sàmàní ilẹ̀ ń gba gbogbo ẹ̀ sínú olúwa fọ̀nà mọ́mọ ọ̀nà tí ó rìn tí ó fi débi táwọn omi yìí wà ọ̀nà tá a rìn tá a fi débi táwọn omi yìí wà Allah azza wa lọ́kọ̀ wa. sára o dájúdájú tó bá yẹ pé ọba wù wá láti mú gbogbo àwọn omi yìí pòórá parẹ́ alágbára lórí bẹ́ẹ̀ tẹ́ni rómi má kálukó kú dànù àṣẹ náà lọ́rọ̀ Allah qul ara'aytum in asbaha ma'ukum ghawra faman يأتيكم بماء معين ọlọ́run ni ẹ sọ fún صلى الله عليه وسلم ìwà anábì sallallahu alaihi wasallam ẹ sọ fún mi tómi tẹ̀ ń mu omi tẹ̀ ń pa nínú kànga tó bá di tó dìn wọlé tó wọnú lẹ lọ ta ni ó omi wá fún yín eléyìí tó ṣe é pé ọwọ́ tó ẹ̀ máa rí mu kò sí o illallah. allahu rabbul alamin oníkan ló lè mú wa torí rẹ̀ agbára wa ká a lè ṣe ẹyẹ tanra yín dànù tó bá wọ allah pé gbogbo mi yìí kọ́ wọnú lẹ lọ k'ọ má wúlò fún wa má kọ́ wọ wa má tó bẹ́ẹ̀ ká kú dànù kò ṣòro fún allah náà lọ́lọ́ wa sọ pé wa inna ala dhahabin bihi laqadirun alágbára làwa o lórí àti mọ́mìyàn lọ. ó jìnnà sí yín kọ́wọ́ yín ọmọ tó má kí ni fáàrí yín àwọn agbẹ́bọ́ ò kalẹ̀ ọ̀lẹ́nìkan ò ní pọn àfikọ́ sanwó ọgbẹ́ kànga kalẹ̀ ẹ̀sùn agádágodo sí lẹ́nu ìkà ìgbà míì wọ́n kọ́ lọ gbẹ́ kalẹ̀ ẹrú ọlọ́ọ̀ kan lọ gbẹ́ kalẹ̀ àmọ́ òwò gèdè pé wọ́n gbẹ́ síwájú ilé rẹ̀ òróró ràgádágodo òróró dáfi rí kànga gbẹ́ fúnra rẹ̀ gbàtẹ́nìkan á gbẹ kalẹ̀ lọ màgádágodo sọ sí ìka amóore mákàrí ìwọ ń kọ́ ìka omi tí gbogbo ò ló mu ọwọ́ àlọ́ dá sí ìdìsí ìka ọ̀fẹ́ pa wọ́n aláì lórí lọ́wọ́ ó lọ yàgbẹ́ ó dá síbi omi ìsẹ́lẹ̀rù táwọn aráàlú máa wá pọn ìgbẹ́ bú. ìgbé òfò síbẹ̀ ẹ̀rọ ànábì sallallahu alaihi wasallam tó ní ẹ sọ́ra fáwọn àyè mẹ́ta téèyàn ti gba làánà ẹ má tọ̀ ọbẹ̀ ẹ má yàgbẹ́ ẹbẹ̀ inú rẹ ní ibi táwọn èèyàn ti ń pami ibi táwọn ti ń pami omi ààbò mú omi ààbò wẹ̀ wọ́n wá ń lọ yàgbẹ́ ẹbẹ̀ a wọ́n á fún ọ ní èpè ìdí rẹ̀ yọ òrò bó. yóò di pọ̀ gbádùn ma a ma ya ẹ̀jẹ̀ èèyàn òbúkátà oògùn òfò tó bá fọn lẹ́kùn direct ni torí pé ibi tó yàgbẹ́ sí kọ̀dá bẹ́ẹ̀ náà lẹni tí ń yàgbẹ́ sáàrin ọ̀nà wọn náà gbé pè ti àwọn èèyàn púpọ̀ níbẹ̀rù wọ́n lè yàgbẹ́ sínú pálí ṣúgà wọ́n á wọ́n sì ń wá páálí kékeré báyẹn bá tó fẹ́ máa kó chọ́ọ̀kì sí. wọ́n bá gbé lọ́ọ́ bá gbé jòǹbó ọmọ pípẹ́ ló gbé ó sì báyìí lọ́ọ́ bá yàn màkàn áwọ̀ tó fi là. tó wọn máa ṣerú ẹ̀ láwọn àyè ibòmí wọ́n sọ̀gbẹ́ sáàrin ọ̀nà mọ́tò bá wa tẹ̀ táyà mọ́tò bá tẹ̀ lẹ́bàá rí gbẹ̀ ẹ bẹ̀rù ibi táwọn èèyàn ti máa gbatẹ́gùn lábẹ́ òjì lábẹ́ bòjú igi ẹ gbọ́dọ̀ yàgbẹ́ o ẹ gbọ́dọ̀ tọ̀ bẹ̀ torí kété èèyàn kan bá rí ìwọ gan alára tó bá bá gbẹ̀ǹbẹ̀ níbi dá ti máa jókòó omi pàtàkì jàmá kò sómi kò sí kò sómi kò ẹ̀yin náà lè ta tara àwọn ìlú tí ó jẹ́ àwọn ìlú Sahara ni ẹ̀rí pélé ó tóbi àmì ti ń gbé bẹ pọ̀ lẹ́rìí ní Libya Algeria Morocco Mauritania Niger Republic Saudiya torí pé àwọn ìlú yẹn. àwọn ètò wa ní as-Sahra'ul Kubra sahara tó tóbi jù láyé ọ̀kan sì wà ní ní sahara Rub'ul Khali jẹ́kí wọn bá fọ́ rẹ̀ kò sí kankan bẹ̀ nínú ilé ayé tóorùn tí mú kankan tó ẹ pé kẹ́ẹ́ débi kan ẹ ti damage ọ̀bára rẹ̀ ń lọ lọ́ra o tún fẹ́ dà lóru ọ̀ gbádùn ọba bára rẹ̀ láàrin Niger sí Algeria wàá gbà. <laughs> ẹ̀yin náà rí ti ṣẹlẹ̀ ẹlòmíì fẹ́ sọdá láti Agadez ní Niger wọ́n fẹ́ lọ sí Algeria wọ́n láwọn wá better life ẹ̀ àti better death ni wọ́n wá wọ́n mọ̀ á lọ láti Agadez yẹn wọ́n náà má dán o wọ́n kàn sọ fún ọ kó fili kẹ́kọ̀ọ́ ni o wọ́n mọ̀ á lọ wọ́n má lọ wọ́n má lọ wọ́n lè rin ọ̀sẹ̀ méjì nínú Sahara. táwọn agbófinró ọba tún wá kó wọn kọ wá ní sómi ọmọ èèyàn tí ọba sómi kò sí sẹmi wọn lè rí kànga kan dájú wọn ti gbẹ́ síbẹ̀ látọdún gbọn hàn tẹ́bá sí kànga yẹn kò sí kankan bẹ̀ wọ́n gbẹ́ délé àlùjáde wọn ọ̀bọ mi lébi pa àwọn kan bí wọ́n ṣe ń rìn lọ́nu ìgbà tí ìyá yìí tó yà wọ́n wá sọ pé káwọn máa tọ̀ sínú gbá ìtọ̀tọ̀ntọ̀ sínú gba ni wọ́n ń yọ ọmọ torí káwọn ọmọ bá kú kádúrà ẹni tó kú nu wọn. ẹni tó bá ti kú ìgbà náà wọ́n ti gbèsè ebí pẹ́ náà wọ́n ti ṣe pẹ́ nù sàárà wọ́n sọ ọbẹ̀ làwọn tó kọ̀ǹtínú tí ọba ti sómi kò sí sẹ́nu. nínú sàárà téèyàn bá rìn lọ́tọ́ bá ṣàdédé rí ẹyẹ inú yóò ti dùn bàjẹ́ torí pé ẹyẹ kì í fò níbi àfi fi tómi bá wà ẹ wàá máa wá kí lẹ yẹ́rí tó fi ń fò ń bí ẹ máa wá omi nǹka ó tún lóko tí ń jẹ́ yàtọ̀ lédè lárúbáwá ààyè tí koríko wù ń bẹ tómi wà ń bẹ nínú Sahara wáàhà wáàhà torí pé àá àá nínú ta wíì náà <laughs> torí ẹ wáàhà akaramakumọlá tí wọn bá ti rẹ yẹn ti ń fò ó ti máa kó mi wà mbẹ o nítorí kó àwọn èèyàn wá má kànú nínú ilé asálẹ̀ ògidì àpáta àyàfi pẹ Ibrahim aleyhi salam wọn ti sàdúrà ńlá wàjàcal afidatan minan nasi tahwi ilayhi jẹ́ kí ọkàn àwọn èèyàn máa fà wá bẹ̀ kí ló jọ fà wá bẹ̀ kò sómi ń bẹ̀. Allahu mọ mi zamzam jáde omi zamzam wà lọ́nà tó ṣe pé gbogbo èèyàn mú ẹyẹ mú gbogbo wọn mú àwọn ẹyẹ wá bẹ̀rẹ̀ sí ní fò lókè àwọn onírìn àjò táwọn kan kọjá lọ gbogbo tí máa ń kọjá lọ tí máa ń kọjá lọ rírí tẹ́rẹ̀ yẹ wọ́n ní no ìsàmì lè ṣe é ṣe ń bẹ̀rù bí ṣe tọ́ lọ́nu wọ́n bá bọ́ mi nítòsí kàába wọ́n ṣe fi mákàsí ibùgbé tí wọ́n fi ń ṣe ibùgbé tí wọ́n fi ń ṣe ibùgbé tí ló fi ń kùnù ẹni tó bá láǹfààní láyé wọ́n ń kó wábẹ̀ wá tà fún wọn. torí rẹ gbogbo tẹ́rí tí wọ́n pọ̀ ní nàìjíríà máa ń ṣe pọ̀ yìí ju gbogbo àyè yòókù lọ ní áfíríkà kìí ṣe lásán nínú ilmu lejtima sociology wọ́n ṣàfihàn kí ló dé táwọn èèyàn máa ń pọ̀ ń ju bìkan lọ yẹsẹ pé wọ́n pín fún wa nàìjíríà ṣùgbọ́n nàìjíríà ìsẹmí ṣeéṣe ń bẹ ju àwọn ìlú mi lọ ẹrí pé lẹ wa kéré síbòǹkà wa ṣe tó àwọn nísìnyí two hundred and fifty million bóun ni lẹ wa mọ àwọn kan ò tó wa rárá rárá ń bẹ yẹn ilẹ̀ wọn tún tutù wa lọ lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin ní ilẹ̀ lásán tí wọ́n ní ṣe wá wà wá bá ti pọ̀ tó ọwọ́ lẹ́ta níní ó tún yọ òtún lẹ́ fẹ́ pín àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àwọn ìlú wà láyé tó ṣe pé àwọn èèyàn tó wà ń bẹ òjì díẹ̀ báyìí lọ ilẹ̀ wa lọ sàlàlù àwọn ní ìtàn àti one million kilometre square Nigeria ń bẹ yẹn one point seven kilometre square wọ́n fẹ́ tó Nàìjíríà méjì tí wọn bá sì dé nàìjà wọn ti gbọ́ bùkátà bẹ́ẹ̀ ni tó bá lọ wájú orí táwọn èèyàn nílẹ̀ tó pọ̀ ṣùgbọ́n kí ló dé torí ilẹ̀ aṣálẹ̀ ni nàìjíríà ń bí ilẹ̀ ọlọ́ràá ni kódà ibi tó tún bọ́ ságbọn sahara nàìjíríà ọlọ́ràá ni tẹ́bá wò sáwọn orílẹ̀-èdè ni sáwọn agbọn kánò jìgáwá sokoto borno nǹkan kan yẹn ẹ rí pé ilẹ̀ asálẹ̀ ní táwọn bá wò sí ibòmíì ṣùgbọ́n ilẹ̀ ọlọ́ra ni tẹ́ bá tún wò sórílẹ̀-èdè mi. torí bẹ́ẹ̀ wọ́n tún ti ń dá ọ̀pọ̀lọpọ̀ oko táǹtà tara rẹ̀ jẹun. kàwé tó ń bú málà lẹ́yìn gbin ẹ̀wà ẹ̀wà mélòó la gùn gbogbo ẹ̀wà tá a gùn kò lè tọ́sẹ̀ mẹ́ta. fáwọn alẹ́ síbẹ̀ <laughs> ẹ̀rí táwọn kó kọjá táwọn kó kọjá táwọn kó kọjá wọ́n sọ tìlú yìí kalẹ̀ wọ́n sọ tìlú mi kalẹ̀ wọ́n sọ tìlú mi sọ tìlú mi kalẹ̀ ọkọ̀ mi bá tún náà tún kó bọ̀ màálù ńkọ́ lọ́wọ́ adúrú màálù ẹ pé náà ń màálù ń pa màálù tún màálù ní kó kú yá wọn. so eléyìí ilẹ̀ yún táwa ń pè sahara ní mú ọ̀pọ̀lọpọ̀ fún wa púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àyè ní àwọn odò oríṣiríṣi wà tó jẹ́ kí sẹ̀mí ó ṣeéṣe alhamdulilah torí ẹ̀ olú ẹlẹ́dàá wa ó tún ilẹ̀ ṣe fún wa gán gán gán àwa ni ká má bàjẹ́ àwa ni ká má bàjẹ́ àjàjà tó bá wá sí àwọn agbọn gúúsù wa tá a wà yìí tágbàdo bá dá tó gbìn yóò wù bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ àgbógbó ẹ̀ láti tíráì tí ráìsì tó bá dalẹ̀ yóò wù gbogbo àwọn kẹtẹ ẹni tó pọ̀ yìí báyìí ewó ládùn bàbá tiẹ̀ mango mélòó ló gbìn lẹ́yìn bàbá tiẹ̀ kaṣú mélòó ló gbìn tó bá débi tí àwọn nǹkan yìí sodo sí wọ́gàn ní mọ́gbà tó ń sọ Allahu Akbar aha táwa là ń gbìn àwọn ògbìn akọ̀bá náà ni akànbá ni nínú orí Allah tó ṣe fún wa ni tọba délẹ̀ koko mélòó ń bàbá tiẹ̀ gbìn wàláhi Allah ló mú jáde wọ́n tara kaṣu kò kíyèsí tọba gbìn kí kaṣu kan tí kaṣu yẹn bá bẹ̀rẹ̀ sí ní hù tọ́ sí ní so tọba pẹ́ sóko rẹ bí ọdún mẹ́ta mẹ́rin yọ yọ lẹ́nu pé igi ti kúnlẹ̀ torí pé gbogbo kaṣu tó jábọ́ àfi tí ìbá ti lẹ̀ yìí wọn náà ti bẹ̀rẹ̀ sí ni wò torí àwọn oògùn ó dì tí wọn tún ní fúnra wọn látẹ̀kùn torí pé ilẹ̀ gbà torí ẹ̀ náà ló jẹ́ pé mélòó bàbá rẹ̀ gbìn mélòó lọ́la lẹ̀ wò pẹ̀lú àṣẹ Allah olúwa ló ṣe bẹ́ẹ̀ olúwa ṣoore fún wa púpọ̀ púpọ̀ púpọ̀ bẹ́ẹ̀ náà ni máńgò tẹ́rí yẹn olúwa ẹlẹ́dàá wa ló mú jáde gbogbo àwọn kan ń gbìn tí ń jáde wọn olúwa ṣoore fún wa gan ni àwọn èèyàn ti wá nàìjíríà yìí rí wọn á mú máńgò lọ kódà kí tún ṣe máńgò Ògbómọ̀ṣọ́ ń bì báyìí wọn mú máńgò lọ láti Kánò irú èyí tí máa wù mbẹ níta ń wù àwọn pé ah máńgò yẹ kó wù lù tiwa náà máńgò yẹ kó wù lù tiwa náà wọn bá sì mú sáǹpù lọ lóríṣiríṣi èyí tó ti bẹ̀rẹ̀ sí ní wù èyí tó jẹ́ kóró lásán wọn á lọ gbìn kọ́dà igi rẹ̀ ojú mísímísí báyìí lọ lẹ́yìn ọdún àìníye wọ́n sì ń rọ lómi dánwò tẹ́rùnlì òwò nínú àṣẹ Allah a ma ta ní ta ló ń kò sẹ́ni tó gbọ́n náà mú dẹ́bínú bì wọ̀ <laughs> mú dẹ́bínú àwọn náà ti mú wa gbìn irọ́ la kó kankan ní alimẹ́dínà ti pọ̀ àti Allah gbogbo olùkọ́ sí ètò olúwa òṣòro tí wọ́n fún ká máa dúpẹ́ lóko olúwa lọ́sọ̀ òjò láti sánmà o pẹ̀lú òdiwọ̀n atẹ́gùn lọ fẹ́ ń jẹ́ oníbẹ̀ o ẹlòmíì ò tí ì rí nǹkan tó bàjẹ́ tún ṣe dì sí wàláhì ẹlòmíì ò sí ilé rẹ lọ torí pé bójú ṣe rọ ibòmíì ló ti rọ atẹ́gùn lásán lọ ń bò mí atẹ́gùn tó sì fẹ́ ìjì ni ìjì burúkú ni tó tó òrùlé ilé ẹlòmíì bẹ́ẹ̀ni ẹlòmíì eŋti ìjì yẹn gbé ó ṣe léṣe ń bẹ lọ́sítù dìsùn ok tó lu abáwá ni kójú yín kọ́ rọ̀ a máa fòdí wọn sí ń bọ̀ lábàárà o a adúpẹ́ fún Allah Allah ń sọ́jú kalẹ̀ pẹ̀lú diwọn onìkan náà ló sì máa bó ń ṣe ń fòdí wọn sí kò fi lé wa lọ́wọ́ pé ẹ bá ń fòdí wọn sí fa askannahu fil ard olúwa wa mú àwọn omi máa gbénu lẹ̀ ó mú àwọn omi tó jò ń rọ̀ ó mú wọn máa gbénu lẹ̀ àánú olúwa pọ̀ báwa ṣe ń gbélé omi ń gbénu lẹ̀ agbẹ́kànga mi kò ní tìjú kòkò mẹ́ta lọ omi àmọ́ ayọ̀ kò sì ní gbẹ agbẹ́mi ó dìgbà bá tó tóbi kòkò mẹ́wàá gbà náà bómi omi koko mẹ́ẹ̀ẹ́dógún gbaná láti rómi omi àkàngbẹ náà ní ogún kòkó àní rómi bẹ́ẹ̀ ló lu àmọ́ sọ́la rẹ̀ bàbá aláṣejù tó ń gbẹ́ kànga fún wọ́n ti rómi láti kòkò mẹ́fà ó ní ẹgbẹ́ ó pé méjìlá wọ́n ti kọjá ojúsùn omi wọ́n ti gbẹ́ mọ́lẹ̀ àfà omi róńdó lẹ́ẹ̀bà ń bẹ̀ àṣejù wà fáwọn ẹni tó ń gbẹ́ fún ẹni tí ń gbẹ́ kànga ó ti rí ojúsùn omi omi ti tú jáde ẹ̀yin wá sọ pé kó tó mẹ́wàá má fi mùsùkìlà tí kásá máa gbẹ́lẹ̀ ni àwọn sì ń gbẹ́ lọ ó tó kókò mẹ́wàá omi ọ̀bá jáde má torí ẹ̀ ó ṣera rẹ̀ àhà táwọn ẹni tó ní òye tó bá ti sọ fún wa pé ojúsùn rẹ̀ làwọn ti dé yìí ẹ gbà fún Allah abẹ́ Allah azza wa jal kó tẹ́ wa lọ́rùn pẹ̀lú àwọn àdẹ̀rà tó ṣe fún wa kó jẹ́ ká lè máa dúpẹ́ fún lórí àwọn dáadáa tó ṣe fún wa olú ẹlẹ́dàá kọ́mọ́sí wa láláì mórí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ntọ́ba níbi èrè kò sí. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب